ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة دلاله وكل دلاله في النار وقد فولم أترى كاتجة فوانا بوا محمد صلى الله عليه وسلم ọlọ́run bá kí ọmọ sàgbà ọ̀pẹ́ wa ó sàlékún ìtọ́sọ́nà wa ó sàlékún ìmọ̀nà wa wa fún wa ní ìdúró sísin sin lórí ojú ọ̀nà tọ́lọ́run ọba láti títí ikú olúwa débáwa ọlájọkọ̀ ṣoṣo ọlọ́run ọba insha Allah a máa tẹ̀síwájú lórí àlàyé nípa hadith èyí tí a ń kà nínú tíra al-arba'un an-nawawiyya tíra al-imam an-nawawi rahimahullah hadisi ẹlẹ́kẹrin òun náà ni a fẹ́ sàlàyé rẹ̀ حديث الرابع عن أبي عبد الرحمن عبد الله رضي الله عنه قال حدثنا رسول الله صلى الله عليه وسلم وهو الصادق المصدوق إن أحدكم يجمع خلقه في بطن أمه أربعين يوما ثم يكون علقة مثل ذلك ثم يكون مضغة مثل ذلك ثم يبصر إليه الملك فينفخ فيه الروح فيؤمر بأربع كلمات بكسب رزقه وأدله وعمله فشقي أو سعيد هو الذي لا إله غيره إن أحدكم ليعمل بعمل أهل الجنة حتى ما يكون بينه وبينها إلا ذراع فيسبق عليه الكتاب ويعمل بعمل أهل النار فيدخلها وإن أحدكم ليعمل بعمل أهل النار حتى ما يكون بينه وبينها إلا ذراع فيسبق عليه الكتاب ويعمل بعمل أهل الجنة فيدخلها رواه البخاري ومسلم الحمد لله hadisi ti tòní ó fẹ́ sọ fún wa nípa bọ́lọ̀wọ̀n ọba subhanahu wa bó ti sẹ̀dá wa ó lè fẹ́ sọ fún wa nípa àwọn nǹkan kan tó pamọ́ nípa ẹnìkọ̀ọ̀kan tá a lè pè láwọn nǹkan kádàrá èyí tó ṣe pé ó yẹ kí oníkálùkù wa ká nígbàgbọ́ sí ká sì gbà pé bó ṣe rínú eléyìí náà ni hadisi tòní tí ó fẹ́ sàlàyé fún wa نعم عن أبي عبد الرحمن بن الله tí ń ṣe abdullahi ọmọ masoud ìkánú àwọn sọ̀hábà tí wọ́n gbajúmọ̀ dáadáa tí a mà bí ẹni mowó òun náà ni abdullahi ọmọ masoud òun lọ sọ̀rọ̀ yìí kí ni tó sọ̀rọ̀ حدثنا رسول الله صلى الله عليه وسلم وهو الصادق المصدوق. haddathana rasul ó ní òjísí ọlọ́wọ́n ọba sallallahu alaihi wasallam ó bá wọn sọ̀rọ̀ kìí sọ òun nìkan lọ bá sọ̀rọ̀ lópin ní haddathana òun àti nínú àwọn fáwọn gbólóhùn yìí gbólóhùn haddathana yìí ẹ̀rí pé àwọn tá a bá máa ń ka hadisi dáadáa pàápàá jùlọ táǹkà nínú tíra hadisi àwọn àfáà tí wọ́n máa ń gbàdísì wá gbólóhùn yìí ni wọ́n sábà máa ń sọ wọ́n ni haddathana anìkìníkà haddathana tí bá máa sọ wọ́n ni lágbájá sọ fún mi ajẹ́ pé gbólóhùn tí wọ́n ń wí yìí tó gbajúmọ̀ lọ́dọ̀ àwọn àfa aládìs káàkiri ó níbi títí ń bọ̀ àwọn sọ̀hábà ní máa sọ láàrin ara wọn nígbà tá bá fẹ́ sọ pé ànábì bá wọn sọrọ. bẹ́ẹ̀ náà ni tápá aládìs mi bá máa sọ̀rọ̀ lónìí ikú òun gbádìs látọ̀dọ̀ èèyàn báyìí yóò ní hadathani lágbájá sọ fún mi ìyẹn ni pé ọkọ mi lẹ́kọ̀ọ́ ọsọ báyìí fún mi eré ìgbólóhùn yìí ni kìí ṣe pé ẹnìkan lọ́kàn rọ nínú àwọn àfáà yìí láti máa fi sọ pé tí mo gbà lẹ́nu àfáà mi lélẹ̀ bí ìbá ṣe pé wọ́n rí nínú àkọọ́lẹ̀ èyí tí àwọn sọ̀hábà máa ń sọ nígbà tí wọ́n bá gbọ́ ọ̀rọ̀ ànábì sọ́lọ́lọ́ àlè bẹ́ẹ̀ náà ni gbólóhùn akabárọ̀nà àwọn bá dùn sọ̀hábà ridwanullahi alayhi ajma'in àwọn náà máa sọ eléyìí akhabaro náà akhabaro ni ó fún mi ní ìrò tánàbí bá sọ̀rọ̀ fún wọn wọn máa lo gbólóhùn yìí ló fi jẹ́ pé lọ́dọ̀ àwọn afá aládìísì nínú àwọn inú àwọn kẹlmátò tahammul nínú àwọn gbólóhùn tá a máa fi ń gba ọ̀rọ̀ wá látọ̀dọ̀ àwọn afá táàbì sọ pé mo jòkó níbi báyìí táfà báyìí ti ń sọ báyìí àkàtàbì sọ pé mo jòkó gbólóhùn táàfi gbé ọ̀rọ̀ yẹn fáwọn èèyàn nínú gbólóhùn tó gbajúmọ̀ jù òun ni gbólóhùn àdáta náà ẹlẹ́ẹ̀kejì ni gbólóhùn àkàbárọ̀ náà wọ́n kà tó fà wọn gbólóhùn míì kún táwọn náà ń túmọ̀ gbólóhùn yìí àmọ́ méjèèjì yìí ń tọ́ wà láàrin àwọn sọ̀hábà ni ń tọ́ wà láàrin àwọn sọ̀hábà nítorí gbà míì tí wọ́n bá ń ká ọ̀rọ̀ tẹ́bá débi tíra àdísì míì bóyá àwọn tó gbà àdísì yẹn wá bóyá mẹ́jọ ni wọ́n bóyá mẹ́wàá ni wọ́n bóyá wọ́n ju bẹ́ẹ̀ lọ tí ó fi kàn náà wà muhammad sọlá àlọ́sàlá ẹ̀rí bí kálukọ́ mọ̀ sọ pé hadatha ni? eléyìí ló sọ pé hadatha náà kìnìkan eléyìí ló sọ pé kìnìkan án kìnìkan án kìnìkan tí wọ́n bá ti lo án wọ́n mọ̀ sọ pé hadatha hadatha muhammad bunu kìnìkan wà hadatha kìnìkan wọ́n mọ̀ sọ lọ báwọn tó yìí mọ̀ pé kìnìyí ó níbi títí ń bọ̀ fúnra wọn òun abdullahi ọmọ masoud ni ọ sọ lẹnu yìí ó ní anabi sọ fáwọn sọlọlọhu alayhi wa sallam pàṣẹ wa kọlifáyà anabi oníkẹni. ó ní wà wà sọọdẹkọ alimasudu ẹni tó sọrọ yìí fún mi o asọọdẹkọ olódodo ni yá ní alẹ́ di yá ti fi sédèkì fi àkẹwàlì ẹni tó ṣe pé. a máa mú òdodo wá nínú ọ̀rọ̀ rẹ̀ òun lọ sọ̀rọ̀ yìí fún mi ò o ẹni tá àmàmà ẹ̀rọ látànáwá àwọn tí wọ́n jẹ́ àwọn gẹ̀fẹ̀rí gan káànábíwá muhammad sallallahu alaihi wasallà kó tó dé ní àkótó di kó gbé islam wá ní wọ́n mọ̀ pánábí wọ́n mọ̀ pọ̀ lódodo ní láàrin wọn ló fi jẹ́ sí pé ní àwọn nǹkan ọ̀rọ̀rùn fún wọn láì tètè islam nítorí pé wọn ọ̀mọ́mọ́rọ́ tẹ́lẹ̀ wọn ọ̀mọ́mọ́rọ́ tẹ́lẹ̀ èyàn ni jáfàr bùn àbùtọ́ọ̀lìbì lọ sọ nígbà tí wọ́n lọ sí ọ̀dọ̀ ọba abash ní ilẹ̀ abash àjọ kìíní àná lọ́jọ́ nàjáṣí ó ní arákùnrin tó wá bá wọn yìí àmọ́mọ́rọ́ tẹ́lẹ̀ àmọ́mọ́rọ́ tẹ́lẹ̀ òdodo n'i máa sọ òdodo n'i máa sọ ló yẹ pé nínú tí ìyẹn ma fi tètè gbọ́rọ̀ lọ́wọ́ èèyàn tí yẹn sì ma fi mọ̀yàn ní rẹ òun ni kí wọ́n mọ̀yàn lóní olóòótọ́ kí wọ́n mọ̀yàn lóní rọ. abdullahi ahmed abbas ọ̀hún masoud ọ̀rọ̀ tó fẹ́ sọ yóò rí pé ọ̀rọ̀ tó ní kìmí ni ni tí mo lọ sọ̀rọ̀ fún mi yìí o asọ́ọ́dẹ olódodo èèyàn ni ìwọ́tọ̀ fẹ́ gbọ́ ọkọ̀ dáàtù pé àbókù ni ti ń almasdooko ẹni tó se pé tó bá sọ̀rọ̀ ní àwọn èèyàn máa gba tó bá sọ ni àwọn èèyàn kan jẹ́rìí sí ipò lódodo ni ẹlòmíyàn ọjọ́ lódodo lóòótọ́ kò ní jẹ́ masdooko lọ́dọ̀ àwọn èèyàn ẹni láàyò sọ̀dẹ́kò wo náà sọ àwọn èèyàn ò ní gbà pé lódodo ni anábì ọ̀rọ̀ rẹ̀ débi pé ń sòdodo gbogbo ayé náà gbà pé lódodo ni ṣe ìdàláwo àdáwòhò àwọn tí wọ́n jẹ́ ọ̀ta rẹ̀ gẹ́jẹ́ rí síbẹ̀ ìpolódòdò ni sọlọ̀lọ́hù aléwòsànlá àwọn àfá wọ́n sọ pé gbólóhùn tí abdullahi ọmọ di sọ yìí síwájú kó tó sọ̀rọ̀ yìí ó rí kọ́rọ̀ tóun fẹ́ sọ yìí mini ilmilghaid nínú ọ̀rọ̀ kọ̀kọ́ ni nínú ma kọ̀kọ́ ni ó wá rí pé ó ní ìdí kóhun òfin kankan kóhun kó máa jẹ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ti síwájú káwọn yìí ó lè bá a mọ̀ pé ọ̀rọ̀ yìí ọ̀rẹ́ káwọn sí kíni káwọn ọgbà gbogbo èèyàn tó bá sì jẹ́ lẹ́kọ̀ọ́ ni tó bá mọ̀rọ̀ sọ ni tó bá fẹ́ sọ̀rọ̀ ni kò ní sàdédé ju information lẹ̀ yóò láwọn kankan tí ó tì síwájú tó jẹ́ pé àwọn nǹkan yẹn nígbà tó bá máa ju information yẹn dé báyìí àwọn yóò sì kíni wọ́n tara gbà lọ́wọ́ ẹ̀ torí pé n tó ti tì síwájú ó rí i pé èrò tóun fẹ́ mú wáyìí ọ̀rọ̀ ńlá ni ọ̀rọ̀ tẹ́nìkan ọmọ ní ọ̀rọ̀ tọpamọ́ ní tí ọ̀rọ̀ rùn kí ẹnìkan mọ̀ àyàfẹ́ni tọ́lọ̀ máa ń sọ wá àyíkalẹ̀ fún àfẹ́tọ́lọ̀ máa ń sọ wá àyíkalẹ̀ fún lànàbí ní abdullahi masoud fọ̀rọ̀ yìí tẹ́lẹ̀ síwájú kó tó sọ pé asọ́ọ́dẹ́kó almasdoku olódodo lẹ́ni yìí o alẹ́dẹ̀ẹ́tẹ̀kálàmà bí sẹ́dìkì wọ̀já bí sẹ́dìkì ẹni tí máa ń sọ òdòdó kọ́lọ̀kọ́ sí gbọ́ alólòdòdó almasugo alẹ́dẹ̀ yóò sọ́dọ̀dákù ẹni tó ṣe kí bó ṣe sọ̀rọ̀ ní gbogbo tó bá sọ ní àwọn ẹ̀gbẹ́ mọ́ sí kí ni ọ̀hún ní tó sọ bó ṣe wí náà ló ṣe rí bó ṣe wí náà ló ṣe rí òun ló fà tó fi jẹ́ sí pé ní níjọ́ tí ànábì ṣe ìsọ̀rọ̀wàlì mìíràn sọ́lọ́lá láti almasjidul haram ilẹ̀ almasjidul haqsa ó kò láti ìlú mẹ́ka lọ sí ìlú jerusalem tó se pé ìrìn yìí ó kéré jù ní káwọn ará mẹ́ka orin láàrin oṣù méjì oṣù kan lọ oṣù kan bọ̀ ó kéré jù nù ànábìnrin láàrin oṣù kan láàrin òru kan sàfúnlá èyí tí ọlọ́wọ́n bá aláàjú esínú alùkùránì pé subhanallah asra bi'abdihi laylan minal masjidil haram ila al masjidil aqsa alladhi barakna hawla linuriyahu min ayatina ọlọ́láwọ̀ ọlọ́wọ̀ ọba àwọn alamú ẹrú wa yẹn tí ń se muhammad ọlọ́npàá nábì lẹ́rú kẹ́nìkan wá lóhun ọ̀fẹ́ jẹ́rú ọba sí jùlọ tó sì jẹ́ ni ọlájòlọ láyé ọlọ́npẹ́ ẹlẹ́rú ìwọ́ wá ń pẹ̀rẹ̀ àrí lọ́mọ ọlọ́run ọba ajẹ́pọ̀ dàmú o sì mọ tí ọ̀sọ̀ wọ́n tó jẹ́ pé wọ́n gan lọ́tọ́ ọlọ́run ọba ẹni tọ́lọ́run ọba nífẹ̀ẹ́ jù gan kò pé lọ́mọ rẹ̀ ọlọ́run ní àwa kò tún wá dúó bẹ́ ó tún wá sí kíni ó tún gbé lọ sẹ́mà láti jerusalem láti mọ́síláṣí masjid al-aqsa ọlọ́run tó gbé lọ sẹ́mà tó sì pé ìrìn sẹ́mà kan sí sẹ́mà kan gan ó lé 500,000 years tẹ́yìn ó fi rìn ó wá ń rìn lọ sẹ́mà keje ó tó kọjá sẹ́mà keje ó débi tó sì pé jìbìrì lò gan ò lè kọjá bẹ́ẹ̀ anabi tó bọ́ sẹ́yìn rẹ̀ inda zidira talimuntaha ìbílẹ̀ níbi tẹ́mi lè mọ lélẹ́yìn mi lè kọjá rẹ̀ ìwọ lọ́lọ́run pé ló fi nǹkan hàn sallallahu alayhi wa sallam tọ́ ìrìn àjò yìí ni nígbà tá ànábì dé lóru ọjọ́ kan yìí náà gbogbo ìrìn àjò yìí ó sì sọ fáwọn èèyàn ìpè o ìrìn àjò báyìí ni mo rìn hmm. àwọn èyí tí ó ti ẹ̀ ti ń pa yìí eléyìí tún lágbára àà wàrà ló mọ́kà yìí lọ́mọ̀ pé míyàn ọba lọ jerusalem tá lọ palestine tá kó olóṣù ah, tá fi ń rìn ọwá lọ lọ lóṣù kan ká eléyìí ó ti ẹ̀ wábi tó ti tú ọ wábi tó sí jìnnàjìnnà ló fi ṣe kíni ló ti gbé wá in tó lé débi pé a rí inú àwọn mùsùlùmí jọ́nà lọ́hùn tí islam wọn tí ìdó táwọn gazeke ni tí wọ́n bẹ̀rẹ̀ sẹ́yìn pé ọ́ irú léyìí lágbára kí la fẹ́ yọ látara ọ̀rọ̀ yìí ni pé abubakar wàlámà sẹ́mìà wàlámà òkùnbìrà ìgbà tánàbí bá sọ pe annahu fa'ala dhalika wa ó sèrìyà tánàbí bá sọ pe wọ́n mú òun sèrìn àjò yẹn òun sì sèrìn àjò yẹn sọ sọ nítorí pé kò lè ti ń sọ fún wa ti pẹ́ ipe ọlọ́run ránṣẹ́ sóhun à ń gbàgbọ́ ó ti yẹ wàá pé òun lọ ìrìn àjò jerusalem ìwà ní wọ́n níbi tó ti gbé yóò sì dínkù náà nù òun òwúlẹ̀ rà nábì kan tó máa gbà torí pé ìgbàgbọ́ ìrìnlẹ̀ sọ́kàn wa jura wa lọ anábì náà ni abdullahi abu masaudi ròyìn òní asọ́ọ́dẹ́kó almasdo olódodo ni tá a máa gbàgbọ́ òdodo tí ẹ kìí ṣe pé àwọn èèyàn ò gbà àwọn èèyàn gẹ́mọ̀ pé olódodo ni kọ́lọ́kọ́ sí gbogbo abẹ́ tọ́ kí lọ́wọ́ fẹ́ sọ so inna ahadakum yujma'u khalquhu fi batni ummihi arba'ina yawman. ó ní ọlọ́run ọba subhanahu wa ta'ala ó lè ànábì sọ pé inna ahadakum ẹnì kọ̀ọ̀kan nínú yín ẹnì kọ̀ọ̀kan nínú yín alkitọ́bù húnà ń lọ bá wọn sọ̀hábà ìṣìnlọ́mbà mọ́ bá dà sọ̀hábà ìbásọ̀rọ̀ tí wọ́n mú wọn bíbà yìí ń lọ bá àwọn sọ̀hábà yìí tó lọ bá gbogbo ẹni tí máa ń jẹ́ mùsùlùmí tí máa ń jẹ́ èèyàn láyé gbogbo ẹni tí máa ń jẹ́ èèyàn láyé torí ká lèmi lè máa ní ká iná àdà fún àwọn sọ̀hábà nìkan náà lẹ́mìí bá iná mọ́gbọ̀nyé lọ bá wọn. fàlùmọ̀fowómọ̀ àm àgbọ́yé yìí àgbọ̀ tó ṣe kí ni tó kárí ni gbogbo ẹyin èèyàn pátápátá ìyá ni hadal khitab muwajjawo ilẹ̀ abanilẹ̀ ọ̀rọ̀ tó se pé àfi ń bá gbogbo ọmọ nìyàn sọ̀rọ̀ ni anábíwá muhammad sallallahu alaihi wasallam ó ní ẹnì kọ̀ọ̀kan nínú yín yóò jì mọ́ o máa kó rẹ̀ jọ ìyẹn ni pé ìjẹ́dà wa tẹ́lẹ̀ kìí se pọ́ wà tẹ́lẹ̀ wọ́n sì se kíni wọ́n sì kó jọ wọ́n sì bí di ẹni bóun wọ́n sì wá bí ó di wa tí wọ́n kọ̀ wájọ ẹ̀ẹ́ أربعين يوما في بطن أمه أربعين يوما يعني pé nínú wa tó wáyé tí ọ̀gbà kùn wáyé àyàfà náà wa ádámà àti àwáwò nìkan gbogbo àwọn tó wá lẹ́yìn wọn wọ́n gbóná gbà dáyé ikùn òbí kan ni wọ́n dé náà gbà wá àfàwọn méjèèjì nìkan lẹ́yìn rẹ̀ táyé òfin parẹ́ ẹlòmí ò lè gba bòmí ìjáde ìbẹ̀rún náà ni kọ́dẹ̀ ẹni tí ò ní bàbá mo lọ́gbà wá ibi ipò yẹn náà lọ́gbà wá ẹnì kọ̀ọ̀kan wọ́n kó ẹ̀dá rẹ̀ jọ nínú ìyá rẹ̀ yóò tí ó máa jẹ́ èèyàn nínú ìyá rẹ̀ anábíwá ní kíni fún odidi kíni odidi ìyẹn ni pé north pattern arbaí na yaoma wọ́n kó ẹ̀dá rẹ̀ jọ ìyá ọmọ wà nínú ìyá fún àtọ̀ odidi 40 days ogójì ọjọ́ ẹ̀rì pé tí ọkùnrin bá súnmọ́ ìyàwó re omi ti o jáde lára ti o bo bọ̀ sínú àpò ìbí obìnrin omi yìí táàrin ń ta yìí òun náà ni ọmọ wà nínú obìnrin omi yìí ọwà máa gbénú obìnrin yẹn fún odidi 40 days ní òfin gbébẹ̀ odidi kíni 40 days ní òfin gbébẹ̀ lẹ́yìn 40 days kíni ọ̀sẹ̀lẹ̀ ثم يكون علقة مثل ذلك ìyẹn ni pé kò ní kú olómi kò ní kú olómi bí ó se wà nánu tí ẹ fi máa gbé lọ tó fi máa gbé bọ̀ táa bá túnú obìnrin níjọ́ náà lọ́hun láàrin 40 days ní omi láti gẹ́rin lábàmẹ́ kọ́dọ̀ omi mi àwọn wálẹ̀ kí 40 days yóò tó tó tóbìnrin ọkọ̀ rí pé kẹ́ni omi náà ló se kẹ́ni lọ́dà wálẹ̀ tọ́ lẹ́yìn fọ́tí dé tó mọ̀ yẹ̀kúnú alákọ́ta mítìlá dáàlì lẹ́yìn ìgbà yìí yóò wá di alákọ̀ gbólóhùn alákọ̀ ìtumọ̀ rẹ̀ ní kíni adam ẹ̀jẹ̀ ìyẹn ni pé kíta átùnmínà dámì èkèrè kan nínú kíni nínú ẹ̀jẹ̀ òun lágbẹ̀ ní alákọ̀ ọlọ́run yí omi padà sí ẹ̀jẹ̀ pẹ̀lú agbára rẹ̀ pẹ̀lú agbára rẹ̀ ọya di ẹ̀jẹ̀ kún náà rí ó sì gẹ́ni yọ máa jẹ́ 40 days lẹ́yìn 40 days yìí 40 days tí ó máa tẹ̀lé mi tó máa tẹ̀lé báyìí a máa rí pómi yẹn ti dẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ yẹn náà tún wá wà níbẹ̀ fún odidi 40 days ẹ̀jẹ̀ yẹn ni bí èkìrí ẹ̀jẹ̀ kan báyìí tí ó kàn ara dì ẹmọ̀ta bá pẹran tán báyìí tẹ́jẹ̀ bá pẹ́ lẹ́lẹ́ ẹ́dì pé yóò dì yóò sùjọ bí báhùn bí ó se wà nù nínú ọkọ̀ òbí báwọn dọ́kítọ̀ bá gbé tí wọ́n fi wo nǹkan tán bá wò wọ́n sì kẹ́ni wọ́n rí kébọ́ ẹ̀ ló se wà anábíwá muhammad sallallahu alaihi wasallam ó ní bákan náà lẹ́yìn ìgbà náà ọlọ́run tún wá ní kọ́ de mọ́dàgà kó di bá sí ẹran yàní kíta átún mìnà láhàmì kó di bá sí ẹran èkìrí ẹran tí èyàn lè jẹ kó gbé mi kó rún jẹ sẹ́ẹ̀mọ̀ kó mi tó dẹ̀jẹ̀ ní ó ní bó se mọ́ tọ̀ ó ní bẹ́jẹ̀ yẹn ní ó se mọ́ bá sí ẹran yẹn náà yóò ní bí ó se kí ni bí ó se mọ́ kó tó di pé yọmọ wá dìfẹ́lọ́pù bá sí ẹran ẹran táà lè jẹ tíyàn lè gbẹ́mì kò ní jù bẹ́ẹ̀ lọ kíta àtọ̀mìnà láàrín èkìrí ẹran kan ọlọ́run tó sọ́ dìbẹ̀ bọ́lọ̀pá wá sọ́ di èkìrí ẹran yìí òun náà tún wá wà bẹ́ẹ̀ fún 40 days 40 days mẹ́ta ọdún mẹ́rin lọ́mọ ajẹ́yìn oṣù mẹ́rin gbáko tẹ́yàn bá kóṣù mẹ́rin yìí ọlọ́wọ́ wà sọ ẹran lẹ́yìn oṣù mẹ́rin yóò sọ di kíni yóò sọ lè egun òun ni kòránì júwe sí yóò sọ lè egun lẹ́yìn ìgbà náà ọlọ́mọ wá fi ẹran bọ bo egungun mọ́lẹ̀ àmọ́ tó bá ti pé oṣù mẹ́rin yìí gẹ́gẹ́ ẹrí gbogbo tí ń sọ yìí nìsín kò sẹ́ni tó ní mọ̀ ń pa rẹ̀ kò sẹ́ni tó ní mọ̀ ń pa rẹ̀ ọlọ́run nìkan lọ́mọ̀ ní mọ̀ bí ṣe ń se lẹ́yìn oṣù mẹ́rin èyí kí ní ọwà sẹ́lẹ̀ ọlọ́run wà sẹ́ndì màláìkàsì ọlọ́run wà sẹ́ndì màláìkàsì ìpìtọ́ ẹlọba ẹlọba nínú ẹgbàwà àdíṣì kan tó bá ti pé báyìí kọ́dà àdísì yẹn òǹgbà tó wọ́n sọ tiẹ̀ ó ní tó bá ti pé forty two days alákọ̀ọ́kọ́ forty days alákọ̀ọ́kọ́ tó bá tún léjọ́ méjì ó ní òun ọlọ́wọ́ ti fẹ́mi sí i la kìí sì wà tó bá dé fọ́ọ̀mù tì í tó lọ́ bá dẹ̀ ti fẹ́mi sí i la tán àti fọ́ọ̀mù tì àti forty days alákọ̀ọ́kọ́ yìí ni forty forty two days ni tó lọ́ bá fẹ́mi sí i la tán á wà á mà bọ́yọ́ ọjọ́kùnrin àbíkẹ́ni àdàkàrún àmọ̀mọ̀ ta sọ́kùnrin ní ọlọ́wọ́n sẹ́ndì màláíkà tó bá sẹ́ndì màláíkà fàyàwùn fóòkò fi hé yóò wà ní kọ́ fẹ́mìsìlá fẹ́mìsìlá ẹ̀mí ìsìn ènìyàn rọrùn púpọ̀ ọlọ́run pa màláíkà ni àwọn bí kí ní jẹ́ mi bó ní sí wà ara ẹ̀mí náà lọ́wọ́ alára wa láfi pàtàkì o lẹ́mí ọba ti sí ma a pàtàkì a ni ràìmì wo ní jẹ́wọ́ ara yìí mi wọ́n ní gẹ́ ni òkú ẹnìkan sọ̀rọ̀ láàárọ̀ yìí mo kàn gbọ́ tí ń sọ níbi ti kọjá lọ òkúkan tó kú ládùúgbò láìpẹ́ yìí wọ́n sọ pé ah, kódà lágbájá àti lágbájá náà ń bẹ nínú àwọn tí wọ́n kírun mo á wò pé bàbá yìí náà ló ti di pé ẹ dárúkọ rẹ̀ mọ́ ẹni tá a sì mọ ní ẹmọ ni ó ti dòkú ẹ̀mí tí ò sí lára ẹ̀mọ́ lọ́jà máa gíní ní òjá forúkọ rẹ̀ pé mọ́ ní òjò jẹ́ra yìí mì mọ́ a ti ń pè lóko àṣà wà láyé ní dá wa mọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ báwa ni tí ọ̀pẹ̀ tó tún sún àsẹ́mi ti ń bẹ lára lọ́jọ́ pàtàkì ẹ̀mí ẹ̀ lọ́wọ́n àfẹ́ sí wa la ọlọ́run wọn á béèrè ní ọwọ́ rẹ̀ ànábìwá muhammad nípa ẹ̀mí kó lè rọ sọ fún wọn pé ẹ̀mí ẹ̀ o min amri rọ́bì sọ fún wọn pé nínú àṣẹ ọlọ́run ọba mi ni òun ló ní kọ́ mọ́ gbára wà kò sẹ́ni tó lè rí dókítọ̀ kan ò lè rẹ́mi yọ wákàtí mẹ́fà kí yẹn ń bẹ láyé pé kò tí ì jásẹ̀ yọ́kà sáàmù kí ń mísá mímí ní òsì gíní ní orí gbé míkè jásẹ̀ ọlọ́ni nínú àṣẹ ọlọ́run ọba ni wà máa wù tí tó mínàlẹ̀ ilmi ìlà kọ̀lẹ̀ ìlà ọlọ́la fún ìgbà kan númà tọ́jú díẹ̀ báyìí lọ díẹ̀ báyìí náà la fún yín númà gbogbo mọ̀ táwọn èèyàn mà láyé wà láì díẹ̀ báyìí ló fi jẹ́ pé táyọ̀ mi parẹ́ àmọ́rí tuntun númà ni a máa rí kíni tó tó ń nú mà ní nísìnyí gbogbo àrò pé ẹ àwọn eléyìí ti nímọ̀ gan àwọn ìbò yìí nímọ̀ gan wọ́n ṣe gan ọ̀ọ̀n tó bá tó dàlá ẹlòmí ó tó ṣe yóò tó gbé kàmí ọlọ́ni wọn máa wò tí ìtọ́mí náà lè tọ́ ẹlòmí ilẹ̀ ma wá pé ẹlòmí ilẹ̀ ma wò pé ọkùnrin ó ti yé ọkùnrin ní ni àbọ́bìnrin akúti ma àbí ọlọ́run ti sọ fún wọn náà á ní pé kò sẹ́ni tí ó lè mọ tí ń bẹ nínú aboyún tọkọjá dání ọ̀la wọ̀yá alẹ́mù mẹ́fẹ̀ẹ́ àríhàb ọlọ́run lóhun lòun mọ́ ìtí ń bẹnu àbòyún kò sẹ́ni tọ́mọ̀ àwọn kan lónìí wá ní pé à àwọn dókítà ọmọ àmà bọ́yọ́ ọmọ ọkùnrin ní bẹ ní inú àbí ọmọ obìnrin àwọn dókítà ọmọ àmà ẹ̀sìn ní kùránì sọ pé ọlọ́run ní mọ́ ti ń bẹ nínú àbòyún ọkùnrin ní obìnrin àbí obìnrin bó làwọn dókítà ti wá mọ̀ tí a wà ní kí ní ìtakò tí ọlọ́run bá láàsọ nínú alukur'an kẹrìmù kọtako wọn ọmọ wọn ọmọ wọn mọ̀ pọ́kùnrin ni àbóbìnrin ìgbà ti fi mọ àwọn ẹ̀dá rẹ̀ kan làwọn náà tó ṣe kí ni náà tó mọ̀ àmúgbà tọ́lọ́run bò tí ìfihàn nìkan kan ọlọ́run nìkan ló ṣe

kó tó dé kún wọ́n fẹ́mi sí ìlàkọ̀sẹ́ni tọ́ mọ̀ tí dókítà bá dé hospital lónìí wọ́n bá chẹ́kì wọ́n kàn mọ̀kàn mọ̀ bẹ́ẹ̀ ni wọ́n lè sọ fọ́kùnrin àbúbẹ̀rẹ̀ ó dìgbà tẹ́mi bá dára ẹ̀ tán tí ọlọ́run ti ń yọ apá ti ń yọ ojú ti ń yọ ẹsẹ̀ ti ń yọ gbogbo ẹ̀ ni wọ́n ẹsẹ̀ wa máa dá àmọ̀ látara nǹkan ọmọkùnrin àbí nǹkan ọmọbìnrin mọ̀láìkà ti mọ̀ síwájú torí ẹ̀ ní táwọn dókítà ọmọ yẹn kì í ṣe tọ́lọ́run ní wọn lè ṣe kíni wọn ò lè mọ̀ ilé lọ́pọ̀ ibn al ibn rahima rahimahullah nínú tíra rẹ̀ àkámù yẹni al-qur'an ló ń ni. ní ó awon àwọn áàlù tajirib àwọn se pé wọ́n ní ẹ̀spíríẹ̀nsì lásìkò yẹn ọgbà tí ìmọ́mù eh, eh, ibn al'arabi ti n sọ̀rọ̀ ó ti mo rò póye ẹwùbà tí ń sọ̀rọ̀ yìí ó láwọn tí wọ́n dá nǹkan mọ̀ ó ní lásìkò káwọn tó dé wọ́n máa ń mọ pé bóyá ọkùnrin ní bẹ nínú àbí obìnrin àwọn yìí ò sì lóríṣẹ́ kankan wọn ò sí kíni wọn ò lóríṣẹ́ kankan wọ́n ń tẹ́ bá kà súnmọ́ aboyún bá tóyún bá ti yọ dáadáa tọ́bá kan ti wò ó tí wọ́n wo ikùn obìnrin yẹn tí wọ́n se gbogbo ẹ̀ àwọn ò ní irinṣẹ́ tí wọ́n ń lò wọ́n ti máa ń máa látara experience wọn wọ́n ti máa ń mọ bí oyún ọmọ ọkùnrin ṣe gíní bí ó ṣe rí nínú obìnrin tán bá wò dára wọ́n ti mọ̀ pé hmm, obìnrin ni ẹlẹ́ tí wọ́n wá mọ tọ́lọ̀ ní wọ́n lè mọ ní torí èyí táwọn dókítà ṣe lónìí kọ̀pọ̀rọ̀ yà wá lẹ́nu àwọn tí wà níjọ́ òun gan ni táwọn ò tiẹ̀ lo irinṣẹ́ àwọn tí jẹ́ ọ̀nà lọ́hùn dókítà náà ni ọ jẹ́ o torí pé àwọn náà ni ó experience àmọ́ àwọn tí jọ́ òun ò ní irinṣẹ́ tí wọ́n lò wọ́n kà súnmọ́bìnrin náà ni wọ́n sì wo ọkùnrin ah, ọ̀dà kọ̀ọ̀kan ní lọ́mọ yìí àti pé tẹ́nìkan bá ní dókítà bá ma kankan nípa ọmọ àá ìmọ̀ yẹn gan ni èyí tó mọ̀ yẹn kò lè jẹ́ àkíkọ̀ kò lè jẹ́ pápápá ìdí tàbí sọ bẹ́ẹ̀ pé kò lè jẹ́ pápápá òun ni pé bí ọmọ yìí ti ń yí sọ́tún ti ń yí sósì. So bí ṣe ń dàgbà sí sí dókítà kan lè mọ wà láì kò lè mọ yọkàn mọ́ dípò ti change náà ni kọ́dà àwọn ọmọ tán máa ń lọ gbé sínú ògò tí wọ́n gbé sínú ògò tí ọmọ dìvẹ́lọ́pù díẹ̀díẹ̀ bóyá ńgbà tí wọ́n bí ní primasọ́ àbí àtọ̀ tí wọ́n gbà tí wọ́n jọyìn papọ̀ tí wọ́n gbé sínú ibì kan tí wọ́n pín sábẹ̀ síbẹ̀ tí ń dàgbà níbẹ̀ tó bá rí kọ́ dàgbà débì kan tó lọ gbé sínú ìyọ́ ọmọ ìmí tí ó dàgbà síbẹ̀ tí ó fi dọ́mọ wọn ò lè mọ bí ṣe ń yí padà ọlọ́run nìkan lọ́mọ wọ́n kàn sáà rí pé a ah, ó ti pé twenty days tó ti máa rí báyìí sí kọ́lá àwọn ọmọ débẹ̀ láàárọ̀ láàárọ̀ bí wọ́n bá sùn báyìí tí wọn ò tí wọn ò sùn tí wọ́n ń wò báyìí tí wọ́n ranjú wò irọ́ ni wọ́n ṣe gẹ́ni irọ́ ni wọ́n ń wò wọ́n lẹ́ni tó bá fẹ́ wò sẹ́jú àkànní yóò ṣe gẹ́ni yóò pẹ́ létí omi iṣẹ́ ọlọ́run ọba àláàni òun ní ń se torí ẹ̀kọ́ sẹ́ntọ́ mọ́ ní ti bẹnú aboyún ọlọ́run nìkan lọ́mọ̀ kọ́lá mi wọn àwọn dókítà orí ká ọmọ yìí èyí tó máa pé tó máa pé lẹ́dà wọn sì kọ́ra gbọ́mọ ń gbá mi wọn bàbá ní tí ó pè lẹ́dà ìgbà ni wọ́n ti ní ọkùnrin ní o tó wọ́n ọlọ́kà fún yí díẹ̀ ma mẹ́ wọ́n máa wo tí ìtòmínà ilmi ìlà kọ̀lẹ̀ ìlà díẹ̀ báyìí ni tọ́ ọlọ́wọ́ akọ̀bọ̀láìkà láti pé ẹfẹ́ mi sí ìlà tí mọ̀láìkà bá fẹ́ mi sí ìlà tán tá a ti mọ̀ bọ́kùnrin ní abóbìnrin wọ́n wà pa ọmọ tí ń bẹ nù ìyá yẹn láṣẹ wọ́n pè mí láṣẹ wọ́n pa wọ́n láṣẹ àbí wọ́n pa mọ̀láìkà wọ́n wọ́n pa mọ̀láìkà yẹn láṣẹ pẹ̀lú àwọn kan mẹ́rin wọ́n kọ̀ mọ̀láíkà yẹn láṣẹ lérí tèmi wọ́n pa láṣẹ lérí tiẹ̀ wọ́n pa láṣẹ lérí anybody ti ń bẹ láyé anybody ti ń bẹ láyé kí ni àṣẹ náà tọ́ wọ́n wá sọ fún mọ̀láíkà yẹn pé kọ àrísèké rẹ̀ tí ó nà láyé in tí ó jẹ láyé in tí ó wọ̀ láyé ibi tí ó gbé láyé kọ gbogbo ẹ̀ kalẹ̀ ẹ̀rin kan àti inú oyún òun ni wọ́n ti kọ gbogbo tí kálukú ọ̀nà láyé kíkọ bíbà yìí afá ma ń pè ní àtẹ̀kìdí ìròlẹ̀ ọmọrí kádàrá ti ọjọ́ e, tinú ọjọ́ eré ọ̀nà mẹ́rin ni ọlọ́gbà kàkọ́ kádàrá wa kalẹ̀ ọ̀nà mẹ́rin ọ̀nà mẹ́rin lọ́gbà àkọ́kọ́ rẹ̀ àkàrẹ̀ ìkan bẹ alkọ́dàrú sáàbìkù kádàrá tó ti gbáwájú alkọ́dàrú sáàbìkù kádàrá tó ti gíní tó ti gbáwájú kádàrá kanù ìyẹn ni ìtọ́lọ̀wọ̀ bá aláàkọ síwájú kó tó dáyé إن الله كتب مقادير bí بخمسين ألف سنة قبل an yẹ السماوات والأرض. 50,000 years sẹ́yìn kọ́lọ̀wọ̀n ọbọ̀ tó dá sánmà kó tó dálẹ̀ kátówásà wátà ń gbé bẹ́ẹ̀ lọ́lọ́wọ̀n ọba ti dá ti kálukú ọ̀jẹ̀ ló ti kọ́ ń gbé kálukú sí lògbésí ayé rẹ̀ ló ti kọ kádàrá pé ìwọ́tọ̀ ọba wá sáyé ẹrú lọ ṣèkú ìwọ́tọ̀ ọba wá sáyé olówó lọ́jẹ́ ìwọ́tọ̀ ọba wá sáyé èyàn kúkúrú ni wọ́n bí ọ òsìní kú mẹ́ ìwọ́tọ̀ ọba wá sáyé kúkúrú ni wọ́n bí ọ padà ga tọba dé yé jì báyìí láti kọ́ síbẹ̀ kádàrá tàkọ́kọ́ nù ìyẹn ni alkọ́dàrú sáàbì kọ́dàrú tó gbà wájú ìyẹn ni ń bẹ nínú aláwòhùn lè máa fóònù wà láàtà dáàbòbò kádàrá kan a tún ní kádàrá míì alkọ́dàrú lùmúrí kádàrá tọ́lọ́wọ́n ọbọ̀ kádàrá mẹ́rin kọ̀ọ̀kan wa fún tọjọ́ eré wa ìyẹn ni wọ́n kọ nínú yàrá ìyẹn ni wọ́n kọ nínú ìyá wa ni wọ́n ti kọ̀ yẹn kalẹ̀ kádàrá kan a tún ní kádàrá mi alkọ́dáró asánàwì kádàrá tọlọ́dọọdún tọ́lọ́ọ̀bà aláàmájẹ́gẹ́ni tí ọmọ ọkọ̀ tí ó nìkún ọkọ̀ èyàn ní máa ṣẹlẹ̀ lórùn lẹ́látọ̀lẹ̀kọ́dẹ̀ tó ní pé ọlọ́ni tànàzàlù lè màláàhíkà wàrúhù fíyà bí ìdìní rọ́bì hìmìn kó lè amòrì amọ̀lẹ́kọ̀ mọ̀ sọ̀kalẹ̀ jìbìrìlù gan wà nínú wọn kò sí tí wọ́n ń gbé àtẹ́fí sọ̀kalẹ̀ wọ́n sọ̀kalẹ̀ nítorí kádàrà ẹnìkọ̀ọ̀kan yìí ni wọ́n wà yí padà pé tọ́ jẹ́ lélẹ́ ìdè kádàrà ẹ̀kẹta nù kádàrà ẹlẹ́ẹ̀kẹrin òun ni kádàrà ọjọ́júmọ́ ọlọ́ni kó làyáwó mi ó wà fi ṣáàrì ọlọ́ni gbogbo wà lòun bẹ́ ní kíni lòun yí nǹkan padà lòun bẹ́ nù sẹ́sí lòun máa se nǹkan oríṣiríṣi nìkan náà sọ̀hábà umar ọmọ kàtọ́bí a máa tọrọ pé ìrí ọlọ́run ọba tó bá jẹ́ pọ̀ ọkọ̀ sínú kádàrà àtọ̀dọ̀ rẹ tí láwọn olùmọ̀ àfúnsù pé lẹ́rí ibú ni ìyọ́ ọlọ́run mọ́sà sọmídìí kíni sọmídìí olórí rẹ̀ nítorí pé kádàrà tó dojúmọ́ lè yí padà tọ́ lọ́dọọdún lè ṣe kíni ó lè yí padà kádàrà tí èyí padà lè tó ṣe kíni èyí tó ti wà káyó tó dé òun lọ́lọ́run ní bẹ lọ́dọ̀ òun ọlọ́run ọba àlá àmọ́ táwọn táyé yìí ó lè ṣe kíni torí pé ọlọ́run bá ní òun lòun máa ń pa nǹkan òun ló ṣe wà yóò tèbè tó òun sì máa ń ṣe òun ó fi mí ìrìnlẹ̀ ìyẹn ò ní parẹ́ ọ̀rọ̀ táà fi gbọ́ yé ni pé gbogbo kálukú lápẹ̀júwe ló ní orúkọ nínú náà ló sì lórúkọ nínú kíni nínú àlìjẹ́ náà ọlọ́wọ́n ọba máa wá fi yóò chéńje mẹ́yàn bá fẹ́ jọmọ náà pẹ̀lú sẹ́ẹ̀rí tó bá se ọlọ́wọ́n padà chéńje okọ̀ rẹ̀ kó nu náà yóò wà dé dọ́ọ̀bù ní nínú àlìjánà látara tó bá se torí ẹ̀ tó bá kádàrá àti inú oyún tọjọ́ orí wa òní wọ́n sọ bíbà wọ́n kọ́ àrísìkì wa kalẹ̀ ní kíkọ dédé omi táàmù láyé ààlè mú jù bẹ́ẹ̀ lọ tó máa fọ́n pí ọwọ́ mẹ́ta kọ́ ọlọ́run ti tó lọ́jọ́ òun náà nù tó sí náà méjì ọ̀sẹ̀ padà wá dèdí omi táàmù lọ́jọ́ kọ̀ọ̀kan lásìkò kọ̀ọ̀kan nígbà kọ̀ọ̀kan ọlọ́ọ̀bá aláàtí ní wọn wàhálà tí wọ́n ní kí n rómi yẹn mú wàhálà ẹ̀ mú àná ọlọ́run ni tọ́ ni òní ti kó lọ́tọ́ fẹ́ ra oúnjẹ ti mọ oúnjẹ yẹn ó ti rà báyìí kò ní dẹ́nu ẹ̀ kò oúnjẹ yẹn ọkà dànù náà ni kò sì ní lówó rà mí torí ẹ̀ dédé ń jẹ láyé gbogbo ń wọ̀ láyé dédé àrísìkì wa wọn ti kọ́ nínú oyún agbọ̀rọ̀ nígbàgbọ́ ilé anábìnrin fún wa ní ìrònúpọ̀ ọlọ́run ẹ̀hẹ́n tọ́ nínú tí wọ́n tó ìyẹn ni pé àsìkò tá a máa lò láyé wọ́n kọ̀ ọjọ́ eré tá a lò láyé ẹni tí ó lọ́dún kan ẹni tí ó lọ́dún méjì ẹni tí ó lò mẹ́wàá ẹni tí ó lò ogún ọdún ẹni tí ó lò ọgọ́rùn-ún ọdún agbọ̀rọ̀gbọ́ èyí wọ́n ti ní ilé yìí pa òun náà lè yí padà pẹ̀lú àdúrà o. sẹ́pà sọ́njọ́ ní pé ànábìlẹ̀ tó bá fẹ́ kẹ́mi ìwọ̀n ogun kí ni kọ́ máa ṣe kọ́ máa dẹ̀bí pọ̀ kọ́ máa dẹ̀bí pọ̀ kọ́ máa ṣe dára sẹ́bí lọ́nà ti ti súnà ní òkèsè tọ̀nà tàrà àmọ́ kọ́ máa jẹ́ pé tẹ́bí bá ní kó ṣe tó bá yẹ kó takòtò lọ́wọ́ bàkọ́ wá ní wọ́n ti ní àmọ́ dẹ̀bí pọ̀ àmọ́ wọ́n ti kọ́ ìbàbá yìí lólò láyé báwọn èèyàn bá gbógun jù bẹ́ẹ̀ lọ ò lè ṣe kí ni òun ò lè kú tásìkò kú rẹ̀ wà tó ẹni tá a yìnbọn fún tọ́ràn tó kú àsìkò kú rẹ̀ ṣe kí ni pásìkò àìmọye tá yìnbọn fún nínú gan tí ò ṣe kí ni tí ò ṣaláìsì wọ́n kàn yọ tọ́ àwọn jáde ni wọ́n kàn lọ́wọ́ àfẹ́tì fúnkalá rẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ àìmọye yá ti ṣàṣì tí ò ṣe tí ọ̀tá tẹ́nu pa torí pé àsìkò tá a lò láyọ̀ náà ti mú ẹlòmí ọlọ́run sì ti kádàrà pé kò ní lòdù sẹ́jú kan lọ láyé tẹ́ bá bí sáyé báyìí tọ́kàn pé ariwo pé ọmọ ó dé ayé o tó dún ariwo rẹ̀ nìkan lọ́jẹ̀kẹ́ ni òun lẹ́gbọ̀ lẹ́yìn sẹ́jú kan báyọ̀ jẹ́kẹ́ ni yọ̀dà kẹ́ òun náà wáyé àbí ọ̀wáyé ọ̀wáyé kí wá ní anọ́ọ̀sì ní ọgbẹ́ bí rẹ̀ dáadáa òun náà ni òṣìṣẹ́ tọ́jú oyún rẹ̀ dáadáa òun lọ́ba tó bá fi kú ọmọ ìyá rẹ̀ díẹ̀ kálá nínú oyún ni àsìkò tọ́nà ní olóòrùn kálukú lè lòjù àsìkò rẹ̀ lọ àtiwọ́ tí wọ́n yìnbọn fún àtiwọ́ tí wọ́n sàṣítọ̀ okú tásìkò rí ọ̀bá tó ní tẹ́gíní ọ̀ní kú ó ní àwọn kan ní wọ́n fẹ̀mí rẹ̀ já wọ́n fà já ògbà tí ó lónù bọ́lọ̀ sí ní ó bà lọ́nù tó fi kú àwọn fẹ́ tó sàṣítọ̀ fi kú tí ọmọ ṣe rí gbogbo èrè kìí sọ òun lọ́pa ọlọ́lọ́ sí kíni lọ́pa tó lásìkò tí ó lò lọ tìrù ẹ̀hẹ́ a tún wá kọ iṣẹ́ tí ó ṣe láì wọ́n kọ nínú tí wọ́n kọ nígbà yẹn kíni iṣẹ́ tí ó ṣe láì iṣẹ́ rí ni ó ṣe ni àbíṣẹ́ ìbú àti sẹ́ẹ̀sì téyìn ó ṣe àti sí ayé tá a ṣe gbogbo ẹ̀rọ ṣe kíni wọ́n kọ ìwọ́n tó ọkọ́ kámíntà tó ń lákàrà ní bíríkì ilẹ̀ lọ́sọ̀ gangan ó ti iṣẹ́ tọ́lọ ní ó ṣe nù kámíntà lọ́kàn lọ́kọ́ sí kíni lọ́lọ́kọ́ ìwọ́n tó jẹ́ sí pé ní ọkọ́ wẹ́dà ọwá di ẹni tí ń ta pẹ́ẹ̀pà àti mọ́tò lọ́sọ̀ gangan iṣẹ́ tọ́lọ ní ó ṣe tó ṣe ìwọ́n tó ṣe lọ kàwé tọ́jáde yunifásitì tó wá di ẹni tí ń ta irin lọ́sàn gangan ó ti yé ìdọ́lọ́lọ́run ló ṣe nù ọlọ́run ló bó ṣe kọ́ gbogbo ẹ̀ka lẹ́nu iṣẹ́ tí kálukú ó ṣe láyé ọlọ́run ti mọ̀ án ẹni tí ó ti ṣe ẹ̀sìn tó dáa àti tí ó ṣe tí ó dáa aláàtí ṣe kíni ó ṣe ni wọ́n kọ́ kalẹ̀ nínú oyún wa ẹ kà máa tọ́lọ́ gẹ́gẹ́ ọmọ ìwé ẹjẹ́ kọ́ lọ sí ilé ẹjẹ́ kọ́ lọ kọ́ ilé ìkọlẹ̀ sí kíní lọ sí báyìí kọ́ lọ sí bẹ́ẹ̀ iṣẹ́ tí ó ṣe gẹ́gẹ́ ni wọ́n ti kọ́ síwájú ìyẹn ọ̀kan ní káṣe kíni kájòkó tẹ̀tẹ̀rẹ̀ káwá láàrin ṣe kíni àní dàmú àìwú ẹni fẹ́ ṣe rẹ̀ káwá ní àyìn ní gbìyànjú ọlọ́run ti mọ́sẹ́ tí ṣe tẹ́lẹ̀ náà nígbà wa mọ́tò láyé mi tí ṣe dírẹ́fà kú láyé mi ọlọ́run mọ̀ kò ní ìdíkí lọ dàmú ṣiṣẹ́ gidi ọ̀ dàmú ṣiṣẹ́ gidi àmọ́ bí tọ́ padà rìn iṣẹ́ tó ayé rẹ̀ ti wọ́n kọ́ nígbà nínú ẹ̀ náà wá ní pé só lórí ire lèyàn jẹ́ ní àbó lórí igbó wọ́n ti kọ́ láti mọ̀ yí ọlọ́mọ́sà sọ wá lẹ́lẹ́ rí wọ́n ti parí ẹ̀ olórí ire lèyàn fẹ́ jẹ́ ní àbó lórí igbó wọ́n ti parí ẹ̀ olórí ilé dáà ń sọ mí báyìí kẹsíkẹ́ ní tó lówó lọ́wọ́ torí pé ànábì tọ́lọ́wọ́n bá káyé lé lọ́wọ́ gan gẹ́gẹ́ ni kìí so lọ́wọ́ ó tálíkà tẹ ni ó tó jẹ gbèsè tẹ ikú kò tó jẹ látọ̀dọ̀ àwọn tó jẹ mùsùlùmí ọ̀dọ́ yẹ wú ní ọ̀tọ́ ọlọ́run ti jẹ gẹ́ni tó tó jẹ gbèsè torí ẹ kíyàn olówó lọ́wọ́ kìí tó tá fi ma eléríire èèyàn láéláé a lè fi mẹlẹ́rìí a fi mẹlẹ́rìí rẹ̀ àmìyà àwọn èèyàn tó lówó kọ́rúnà olówó àbí olówó wàlídù múnú mùgíra olówó àbí olówó àwọn olówó ni àwọn èyí àmì lórí ibú ni wọ́n torí ẹ̀ owó àtọ́lá àti epo kọ́lá fi ń mo lóríire èèyàn èyí èèyàn sì ní lónìí ìtẹ́yìn fi ń mo lóríire èèyàn nu tó bá fẹ́ mẹni tó dáa jù láyé tó jó lóríire òun ni kọ́sà ti lówó lọ́wọ́ kó níṣẹ́ gidi torí ẹ̀ àdúrà àti kálukú máa tọrọ lẹ́fìmọ̀ pé ibi tí wọ́n gbà kó ríire nu òun ni pé bó lọmọ rẹ̀ ó sàṣe bí ó ṣe ṣe rú láráyé gbogbo orin táwọn èèyàn máa kọ sọmọ wọn létí ni pé wo rí lágbájá ni ẹ̀yìn ó ti jáde ilé ìwé ó ti ń gun mọ́tò òrò owó ti ń gbà ni ẹ̀yìn lágbájá náà ni òrí ó mójútó sẹ́ rẹ̀ ọmọ dáadáa ọmọ dáadáa ọmọ rẹ̀ ilé mẹ́ta ló ti kọ́ ọ́ a eh, àwọn alágbájá nísìn àbá onítọ́jú ìyá rẹ̀ orin ni ọ dájú pé àwọn olówó yìí tí ya kẹ̀ǹtẹ́ mọ́lọ́wọ́n ọba lọ́wọ́ àwọn náà bá jẹ́ àkọ́kọ́ kiri olóríire àmọ́ kìí ṣe bẹ́ẹ̀ tó bá jẹ́ pé owó láàfin orin ire ni anábìwá tí ọba lọ́wọ́ jù owó kọ́ láàfin kún oríire o ìta àfin pín oríire ohun ni ẹ̀sìn ọlọ́ ẹ̀sìn ọlọ́ ẹni tó bá lẹ́sìn òun ló lóríire sàáyín dùnú abákọ̀ sàáyín dùn òun lẹni tó lẹ́sìn tó gbàgbọ́ yí ẹ̀sìn tí ń sin ọlọ́run tí ń pa òfin ọlọ́run ọba mọ́ kìí ṣe commissioner of police tí ń takò òfin ọlọ́run ọba kìí ṣe governor àyàn máa tọrọ fọ́mọ lónìí ọlọ́njẹ́ wọn náà di gọ́ọ̀nà jẹ́ odi president ó ti yẹ ọlọ́njẹ́ odi báyìí wọn ò ní sọ pé ọlọ́njẹ́ odi bíi umaru ọmọ katọ́b kò ní serú àdúrà yẹn ọlọ́njẹ́ wọn náà dàbí abiola tí gbogbo ọmọ olórí rẹ olókìkí ọmọ ọlọ́njẹ́ dangote ọlọ́run níjọ́ o ọlọ́run níjọ́ dàbẹ́ yóò sọ wọn sọ pé abiola yẹn wọn sọ pé ta ló sọ báwọn fún wọ níbo ló ti rí àwọn ọmọ tọrọ kọlọjá àwọn ọmọ wa káwọn náà dàbí àbúbákéré kádàbí ọmọrù kádàbí ọsùnmán àwọn yẹn láàmà tọrọ kádàbí abdulrahman ọmọ àwọn kádàbí kádàbí kádàbí khalid ibn walid èyí tó gbọ́dọ̀ wà lọ́pọ̀lọ́ mùsùlùmí nìyẹn àsìmẹ́ni kọ́dàbí abiola kọ́dàbí dangote gbàyẹn wa ń kọ́ kí lọ́ wá jẹ́ kí dangote wá jẹ́ ṣé bó wó lọ ẹ bá yé lásán lónìí wọ́n sọ pé ayé lásán ni wọ́n fi mọ́ lórí rẹ̀ yẹn bá bá ní kò sérí ibú mẹ́ o àmẹ́rin nǹkan ni wọ́n fi ń mú lóríire èèyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n kó ayé fún lónìí àwọn ni wọ́n yẹ lẹ́rí ibú jù ló fi jẹ́ gbogbo àwọn tí wọ́n sọ àwọn ànábì ọlọ́wọ́ bá sọ̀kájú àwọn olówó ni ọlọ́run ní tá a bá fẹ́ pàlú kan rẹ àwọn olówó wọn ní ọ̀dọ́ wọn lérí ibú yìí ó ti bẹ̀rẹ̀ torí àwọn náà wọn tapàṣẹ ọlọ́wọ́n bá jù ọlọ́run àwọn mùsùlùmí àwọn tí wọ́n ń gbádùn nínú ìlú àwọn náà tapàṣẹ ọlọ́wọ́n bá jù àwọn olówárí tó yapò kéjù sítálíkà tí ò rówó tí ó fi ra tí ó fi ra rédíò sínú ilé tí ó fi ra tv tí ó fi wo nǹkan tí ó fi ra satellite òun náà wà rí aburúse lójú méjèèjì kò ló dégé ni kọ́dẹ̀ tó fẹ́ ta fàwọn àjẹ̀bú wọn nẹ́nà péré bàtí ọ̀bá rówó tó fi ta ṣe ṣe kí ni yọ́ lọ ẹgbẹ́ tó lówó lọ́nà nínú ọ̀tẹ̀ bàjẹ̀bú yọ́ta 1960 ẹni tó lówó náà ni tálíkà tí orí tí ọ jẹ bó tẹ̀ yẹ pé eribu ọbájẹ̀bú ni àti bẹ́ eribu tẹ́tẹ́ ni kò mọ olówó kọ̀ mọ tálíkà olówó náà gbà yóò rò pé bẹ́ẹ̀ wọn gbà dé àtálíkà náà rò pé bẹ́ẹ̀ wọn wà kékeré wọn fi lówó lọ́wọ́ òun náà máa kọ́ látara bàbájẹ̀bú olùsí aláìní kan sí ọlọ́wọ́ sẹ́sì kọ́ tẹ́pamọ́sẹ̀ rẹ̀ kọ́ tẹ́pamọ́sẹ̀ rẹ̀ ọwọ́ jẹ́ pé àtàrà àbájẹ̀bù ló ti fẹ́ dọ́lọ́lá ìrọ ńlá kọ́lọ̀kọ́sọ́ wà kọ́ mẹ́ torí ìdí ẹlẹ́ ìjàmà òun ni pí àṣẹ̀kí yọnu àmùsàáyìn sólórí ilé ọjẹ́ ní àbílẹ̀ ibú èèyàn sẹ́lẹ́sìn ọlọ́run ọba ni àbí kò ní jẹ́lẹ́sìn níta nẹ́bí sọ́nù inú oyún ni wọ́n ti parí ọlọ́mọ́sàjà jẹ́lẹ́sìn tọ́ ẹ́ abdullahi ọmọ masoodi wa sọ ọ̀rọ̀ tí ọ̀rọ̀ tó fẹ́ wá nísìnyí mọ́dọ́rọ́jù ni abdullahi ọmọ masoodi lọ sọ kì í sọ̀rọ̀ ànábì abdullahi ọmọ masoodi wa ní fọwọ́lẹ́dì láìláha kọ́ìrò mo fi ọba tó ṣe pé kò sẹ́ni tá a lè jọ́sìn fún pẹ̀lú òdodo tó kọjá mo fi búra ẹ̀hẹ́n àdúrà àwọn ni pé ẹnì kọ̀ọ̀kan yín àárín nínú yín tó ti pé ọmọ sí ọmọ àlìjẹ́ náà látàárọ̀ ọjọ́ rẹ̀ yọ dàgbà síbi dáadáa ni gbogbo báwọn ọ̀dọ́ tí ń sèrànù káàkiri yóò ní báwọn sí kò sèrànù ọ̀dọ́ rí kò tó kíni kò sèrànù ọ̀dọ́ rí ọ̀dọ́ ní máa ń ya olùsìjù ní máa ń ya pòkí sọ́rọ̀ wọn báyìí àwọn náà máa ń dà lórójù àwọn náà máa ń saburú jù náà máa ń sèwà bójú òun ò sèwà borí ó jí sínú dáadáa ni ó láàrin nínú yín tí ó máa wo ọmọ ẹni eré ìwọ́n máa lè jẹ́ náà ẹ̀rí yọ́ máa kírun yọ́ máa se gbogbo yọ́ máa gbà àwẹ̀ yọ́ máa sọ dáadáa lẹ́nu kò ní bá wọn kọrin kọrin jáde lẹ́nu ẹ̀hẹ́n abdullahi wọn sọ ó dé ní pé báyìí ní ọ̀sẹ̀ bàbá sẹ́yẹ lọ sí títọ́ jásí pé ní kò ní àtà ọmọ bẹ́yìn náà ó wà bẹ́yìn náà ha ìlà ọ̀dẹ̀rọ̀ tó bí jásí pé ní ọmọ bá sẹ́yìn lọ tó bí jásí pé ní in tí ó kù láàrin rẹ̀ àti kọ́ wọ àlìjẹ́nà tí ń sẹ́ dáadáa nítorí rẹ̀ yìí kò ní ju ìgbọ́n kan báyìí lọ ìgbọ́n kan báyìí kò ní ju lọ ìyẹn ni pé àsìkò díẹ̀ náà ni ó kù tí ó lò láyé tí ó fi parí iṣẹ́ rẹ̀ débi lọ́mọ àlìjẹ́nà ẹ̀ẹ́ lẹ́ẹ̀kan náà ń tá a kọ fún láti inú oyún ìpèsè olórí ibú ní ọ̀jẹ̀ yóò bá pàwájú. fàyàmọ́n ìntọ́ akọ sínú oyún yẹn fún pọ́nlé ibú ní ọ̀jẹ̀ yóò bá pàwájú yóò bá mọ iṣẹ́ àwọn ọmọ náà ẹ bá rí pé òun náà bá bẹ̀rẹ̀ tẹ́tẹ́ kò ní gbogbo ẹ̀lọ́ wọn máa ta àwọn tó ẹkùn ní sí wá sí fún wọn tẹ́lẹ̀ ipé ẹmọ́ta bàbá jẹ̀bú mọ́ òun ní síngbà tó máa bẹ̀rẹ̀ báyìí bàbá jẹ̀bú sure bet naija bet eh, naira bet gbogbo ẹ̀lọ́ tẹ́kẹ́ ni ló ń ta 1960 gbogbo ẹ̀lọ́ ń ta bíbí bá tó dé lọ́rọ̀ tẹ́kẹ́ ni yóò tó ta sí ó sì kù sádà báyìí tí ó wà lè jẹ́ náà ó kù sádà tí ó kù báyìí náà ṣèkíyù tọ́lọ́run bá ti kọ́ ọmọ mẹ́rin bàbá ẹ̀ sí ọmọ náà yọba máa mọtí yọ máa mọtí yóò bìnà ìsìnà ìsìnà tí ò fi ọmọdé sí yọ wà farúgbó máa sí ọlọ́mọsà sọ wá kó mẹ́ talọ́mọ̀lá ẹ́ nẹ́fi láwọn ẹnu ọlọ́wọ́n ọba wọ́n ní wọ́n máa ní alkhawfu min alkawatini wọ̀lkhawfu min asawabiki àwọn ẹni ọlọ́wọ́n ọba ni wọ́n máa ń bẹ̀rù in tí ó gbẹ̀yìn wọn díẹ̀ gẹ́ni àmọ́ tí ó mọ̀ gbẹ̀yìn ẹnì kọ̀ọ̀kan wà kí ọlọ́mọdé sí ẹni ọgbẹ̀yìn wà ló fi jẹ́ pé wọ́n máa ń ṣe kíni wọ́n máa ń tọrọ kọ́lọ̀ wọn bá kọjá dáadáa ó ṣe kíni kọ́ parí iṣẹ́ wọn. àwọn ẹni ọlọ́run wọn máa ń bẹ̀rù bá a ṣe wà yìí tá à ń ṣe dáadáa lónìí ọlọ́mọdé á di kejì lọ́la ẹnì kan ò lè fọwọ́ sọ̀yà pé báyìí lọ́rọ̀ wọn ṣe rí lọ́la o nítorí pé ẹ̀mí ẹnì kọ̀ọ̀kan wa ń bẹ lọ́wọ́ kíni ń bẹ láàrin ọwọ́ ọmọlọ́wọ́ba àlá yùkan ke ìfọyọṣà a máa yí káàkiri bó se fẹ́ wọ́n ló ti lẹ́mi pé ìrùn yìí náà lókè tó fi kú lẹ́ẹ̀kan náà báyìí ọkọ̀ ọwọ́ náà kọ́ lọ pàdé ṣọ́ọ̀ṣì ni ọba àdì sọ́ọ̀tì lẹ́ẹ̀kan náà ọlọ́wọ́ kan yí ẹ̀mí yàn síbi tí ọ̀dá ní ọlọ́mọ̀sẹ̀ ti wà bẹ́ẹ̀ pé àìmí bí mo ṣe wà yìí mo dára mi lójú pé kò sí problem no problem ló fi jẹ́ pé a gbọ́dọ̀ wo kẹ́nìkan bẹ tí ó lè sinna àbí tí fẹnu ó lè gbé kò sí àyàfà nẹ́bíwá muhammad sallallahu alaihi wasallam òun nìkan ọlọ́run bá fún lásẹ̀sì yẹn kò sẹ́lómi tó ní lásẹ̀sì yẹn onígbàtà bá tó kú báyìí ló fi jẹ́ pé àwọn ẹni ọlọ́run ọba ni wọ́n máa ń bẹ̀rù pé kí ló fẹ́ gbẹ̀yà wọn àmọ́ tọ́lọ́wọ́n kọkalẹ̀ fún wa nú oyún tó dẹ̀ ká tẹ̀lẹ̀ jẹ́jẹ́ ká tẹ̀ dáadáa àmọ́ tọ́lọ́wọ́n kọkalẹ̀ fún wa nú oyún bá so lórí ibúlé mi ọ jẹ́ ni àbíwọ ta lọ mọ́ ẹ̀yàjá máa bẹ́ lọ́wọ́ bàálá torí ẹni títí ẹ ti tán tàrí ibi tó tán sí ní káwọn bá dúpẹ́ títí ẹ̀ tán síbi dáadáa ìwọ títí ò tí ìtàn gbó lọ́gbọ̀n tó fẹ́ já ọjọ́ àfà gbogbo ayé ìyàn nítumọ̀ o ọjẹ́ àfà gbogbo ayé kọjẹ́ gíní kò nítumọ̀ o òun lọ́kọ́ gbogbo ayé yìí kéwú kò nítumọ̀ o òun ló sì wá sí gbogbo wọn ní àkọ nítumọ̀ o níbo lọ fẹ́ parí ẹ̀ sí ìtẹ́kọ̀ sínú oyún yẹn wà sẹ́ ọlọ́mọdé àbúrò sẹlẹ̀ sí wa àti ń lónìí ọlọ́mọdé lọ́la àwa là ń pèpè sí ibi lónìí ọlọ́mọdé lọ́la ẹ sàmì fúnra wa ni ọlọ́mọsà ṣe bẹ́ẹ̀ fún wa torí àmà bẹ́ lọ́wọ́ ọba ni o kò sí tọ́lọ́wọ́ bó lè ṣe o anábì náà fi máa ń tẹ lọ́dọ̀ lọ́wọ́ bá pé aláhùnmá yá mu kọ́lì balikolo ìrẹ́ ọba tó ọmọ yí ẹ̀mí padà ìsúre fún kolówó bá náà ìlàtọ̀ àti kàdárí ẹ̀mí wa lọ síbi ìtẹ̀lé tìrì ọlọ́wọ́ bá la. ọlọ́mọsà dára ẹ̀mí wa kábọ̀ tẹ̀lé ti táàbí kú o darí ẹ̀mí wa lọ́bẹ̀ anábíwá muhammad sallallahu alaihi wasallam nínú àdúrà tí máa ń ṣe kókò nínú àdúrà yẹn ní anábíwá sọ pé kíni pé allahumma man ahayitahu minna fa ayiye alal islam ẹni tí ìyá ọlọ́run ọba aláà tó bá fẹ́ kọ́ máa sẹ̀mí nínú wa yóò máa sẹ̀mí islam ẹni tí rí ọlọ́run bá bá sì fẹ́ pa nínú wa mọ́sà bá wa pa sí gẹ́ni pa palẹ̀ islam ìyá alẹ́lẹ̀ iman asàfúnlá alẹ́lẹ̀ iman fatawafawo alẹ́lẹ̀ iman bá wa palẹ̀ rí gbàgbọ́ torí ẹ ọlọ́run tá bá sẹ̀mí já máa sẹ̀mí nínú islam tó bá kókó ọjẹ́ pé a lọ pàtẹ́wọ́ ni àbá lọ sí nǹkan mi ọlọ́run tètè mú wa kó mẹ́ kékeré ẹ̀ sàmíjẹ́ mẹ́ àdúrà ńlá wọ́n ní ah, ah, wàhálà rẹ̀ náà pọ̀ bíkóhùn nìkan ni bíkóhùn nìkan ní kọ́ súnà ah, wọ́n sàtí ló fi kú eh, kí wọ́n sàtí kó fi kú ó pè wa kákú lérí dáadáa wàhálà rẹ̀ ti pọ̀ nìkan náà yọmọ bú àwọn àfáà yọmọ bú kí nìkan eh, ó pè kan lè dáyàn pa àjẹ́ kan lè dáyàn so mẹ́lẹ̀ kò lè dáyàn jẹ ọlọ́run ní wàhálà wọn ti pọ̀jù ẹ̀rá àwọn oníṣúná ẹ̀ tẹ́ ń kan ni wọ́n kúlẹ̀ ẹ̀kọ̀ kan wọ́n kúlẹ̀ ẹ̀kọ̀ kan ẹ̀yìn àwọn ọmọ kéèké tó yẹ kó fọ́ra balẹ̀ wọn káwọn àwọn àjẹ́lú yìí àfà àwọn ìjẹkúlù aláwùfà èkó ọ̀bẹ̀ làwọn máa jẹ àwọn ọmọ yẹn fọ́ra balẹ̀ torí ẹ̀ ní wọ́n kúlẹ̀ ó pè wá ká báwọn kásà kó ìgbàgbọ́ ọlọ́mọ sà ṣe mọ́ wàá pọ̀ wọn kékeré jágùn lẹ́mi dákàlẹ̀ ìbásúnà yìí pẹ́ wọn nígbà tí òkúnlẹ̀ náà ni kàmọ́lì ìgbà tí bá wọn èèyàn yìí ni bá báwọn àgbàlagbà àwọn tó gbé wájú ní gan wọ́n ṣe é tì wà lóò ní kúnlẹ̀ gbé gbà àwọn àgbàlagbà ti alọ́lọ́ ni ọlọ́run ló ní ọmọ ẹgbẹ́ kẹ̀ẹ́sì kankan ọlọ́kọ̀ọ́mọ́ta sọ wọn kò bí àbúrú torí ìdílé ìjẹmọ́ ẹjá máa bẹ̀rẹ̀ wọn bá aláà kó pọ̀ wáṣẹ́ rí dáadáa kó pọ̀ wáṣẹ́ rí dáadáa wọ́n kékeré láti kú ní kí ó lóore fún wa pàwá nígbà yẹn ká ní ká dàgbà ká darúgbó náà ni ní kú yẹn máa lóore fún wa ká gùn lẹ́mí òun fi ń dà torí pé ẹni tó gùn lẹ́mí nì torí dáadáa ṣe lérí gúngùn lẹ́mí yẹn ó ti yé oore ládá tí ó gbà ó ju tẹni tó ti kíni lọ tó ìtẹ̀kùn kékeré lọ wọn ọba àjọjọ máa rèjẹ náà ládá àwọn òjòra wọn lọ ìṣẹ̀lẹ̀ kẹsẹ̀ láyà nẹ́bí sọ̀lá àlọ́sà làwọn méjì bá ìsìlámù lásìkò kan náà ẹnìkan wọn kú sójú ogun sẹ́yìn pé tó bá sì kú sójú ogun ni ọdọ máa rèjẹ náà tààrà àbí tọ ẹnì kejì rẹ̀ ní òun á kú lẹ́yìn ọdún kan tó ń kú òun ò kú sójú ogun ìkan sọ àwọn méjèèjì òun rí wọn kọ́ndọ̀ ọmọ àlìjánà kan wà àlìjánà àmẹ́ni tó kú tí ò kú sójú ogun yẹn ẹni tó kú sójú ogun òun káyìn wà àlìjánà ẹni tó kú tó kú sójú ayé tó kú nọ́mà tó yẹ kó ó kàn sọ́dún kan láyé òun lọ́kọ́ wà àlìjánà kí ẹni tọ̀hún tó kú sójú ogun tó yẹ pé tó sì bá ti kú sójú ogun ni ìyẹn ti jọmọ àlìjánà tààrà ni nǹkan méjì ló lè mọ́sọ̀yàn dọmọ àlìjánà kéèyàn jẹ gbèsè kó tó kú àbí kọjá rẹ̀ lójú ogun tí ó bá ti sí méjèèjì yẹn ọmọ àdìjẹ́ náà dàrẹ́tì ni tọ́ kí ló wá fà kọjá lé lójú ogun kò sì jẹ́ gbèsè ó wà lọ́pọ̀ òjúṣe ọlọ́wọ́ bá aláàpẹ́ alátìmọ̀mọ̀ lálẹ́ lẹ́yìn bá mi tù anábì wa ni à ìwọ ọmọkùnrin tó ti lu ọdún kan lẹ́yìn tiẹ̀ yẹn ó ti kírun eye báyìí anabi dèdè irun tá a máa ké láàrin ọdún kan anabi ni ó ti ké ìyẹn irun báyìí ó ti ṣe dáadáa báyìí ó ti ṣe dáadáa báyìí ó ti ṣe nǹkan báyìí ó ti ṣe nǹkan báyìí tẹ́ni tó kọ́kọ́ kú yàn lábàá náà ti gẹ́ni so ìgbà tóun náà ti lè lábàá náà ti jẹ́ ọmọ àlè jẹ́ nà kíní yẹn ló rèé sí ránkì rẹ̀ lọ́dọ̀ ọlọ́run bàálà torí ẹ̀ ni pé èyí tó lóore jù ni kéèyàn ó kú sérí ìsìláàmù kẹ́mìrì ogun lélẹ́rí ló fi jẹ́ pé ta bá tún rí bàbá sísì tí bá tún sì ránù ànẹ́bí lọ́lọ́run ti fún lẹ́ síkìsì parí ó ti fún lẹ́ bí ìbá ti pé sísìkò ẹ̀kọ́ tó sì ránù mọ́ torí pé ó ti lọ àsìkò ọ̀dọ́ darí ọba ti pé fọ́tì ó ti kó lọ́dọ̀ ó ti lè mọ́ alẹ́kùn díẹ̀díẹ̀ ó lè rí wọn lẹ́kùn díẹ̀díẹ̀ àmú ọba pé sísìkò ẹ̀kọ́ mọ̀kọ́ kò tó lọ bẹ́ẹ̀ kọ́ mọ̀kọ́ ti mú súnmọ́ wọ́n náà tó lé àwọn ọmọ káàkiri kọ́ náà ẹ́yìn ọwá sọ àrẹ̀dà àwọn ọmọdún àwọn ọmọ 18 years àwọn ọmọ twenty years why àwọn tó ti pé kí ni wọn ò tí rí ẹ̀yàn kan tí ó pè wọn sákèsì ọlọ́kọ̀ọ́bọ̀ta sọ àkọ́bẹ̀ tọ́ ó ní báyìí ó ní ẹlẹ́gbẹ̀ẹ́ ọmọ náà nígbà míì òun ní mọ̀ tako súnà kò ní kírun kò ní gbàwẹ̀ yóò mọ̀ iṣẹ́ ọmọ náà ẹ̀hẹ́n tí tó já sí pé ní kò ní in tí ó wà láàrin rẹ̀ àti kọ́wọ́nú náà yẹn kò ní ju ìgbọ̀nwò kan lọ ẹ̀hẹ́n lẹ́ẹ̀kan náà ìtọ́lọ̀wọ̀n bá kọ fún nínú oyún pé olóríire èèyàn ni yóò bá gbáwájú kọ̀bá ní mutí mọ́ kọ̀bá ní sẹ̀sìn náà mọ́ kò ní jalè mọ́ kò ní se bídíà mọ́ yọ́ mọ̀ sí súnnà yọ́ mọ̀ òkè lọ síbi súnnà yọ́ bá lóun fẹ́ bẹ̀rẹ̀ lékè ó a bàbá sẹ́mu ti yẹ̀ sí lóun fẹ́ bẹ̀rẹ̀ lékè ó àyìn màmí náà mo fẹ́ mọ kùránì yìí sẹ́ yọ́ bá wọn sí dáadáa yọ́ bá dún níwáàsí inú mọ́tíláṣí wọn díẹ̀ díẹ̀ yọ́ mọ̀ pọ̀ wọn yẹ̀ sí dáadáa ó sì sí láti wọ sàárì àsìkò jọ mo tí ó kú tí ó lè láyé ó lè mọ́jọ́ ọdún mẹ́ta lọ mọ́ ó lè mọ́jọ́ mẹ́rin lọ kọ̀ọ̀rẹ́ òun kankan ló lè bẹ̀rẹ̀ ọlọ́nà kan ní ọdún kó àdá ẹlẹ́mìnà sí ìbẹni kò ní ti yìí lọ bóyá 20 years náà lọ́wà ọdún ọlọ́fẹ́ pa ní 23 years yọ́kà sáà di pé yọ́bà bẹ̀rẹ̀ pé yọ́bà bá kírun yọ́bà sí gbogbo ẹ̀ abdullahi wa masu kúrò nígbẹ́ gẹ́ni yọ́bà bá ìṣọ́bà alìjẹ́nà fàyẹ̀ dẹ̀kọ́lù ha yọ́bà dẹ̀ ìṣọ́bà alìjẹ́nà ọlọ́run ti gbẹ̀yìn lórí ju tàwọn kọ́ lọ ẹ̀gbọ́n ti gbẹ̀yìn pẹ̀lú pé gbogbo ara ti sọ jà ìlí ọlọ́njẹ́ gbé ẹ̀yọ́ jẹ́ tiwa kọjẹ́ pé tọ́ àti sí ọmọ àdìjẹ́ náà báyìí táwọn ikú rẹ̀ kọ́lọ̀ ń járe sẹ́jù báyìí lọ ó tẹ̀lé pé ìtọ́ dáa jù ní pé kíyàn bẹ́ẹ̀ látara ọjọ́ yẹn kíyàn oṣù tíyàn fi kú òun lọ dáa jù tó ní pé kò túmọ̀ sí pé méjèèjì yìí náà lọ́wà àwọn nǹkan méjì tó ti bẹ̀rẹ̀ tó ń bá kú náà anábìwá muhammad yóò tó ti bẹ̀rẹ̀ kí ló ṣe kí ni tó bá kú náà alẹ́ àmọ́ àbútọ́ ọ́lẹ́bì kò yẹ kò sẹ́bọ́ rí tó fi bẹ̀rẹ̀ tó ṣe kí ni àwọn abdullahi ma bá sí tàbí bẹ̀rẹ̀ tàbí jẹ́gẹ́ni abdullahi ma umaru tàbí bẹ̀rẹ̀ tàbí kú nánu irú ẹ̀ ní kọ́lọ̀ sí fáwa náà ọmọ mọ́ta sí ẹ̀fẹ́ ní kọ̀kan wa láti ibi ọlọ́mọ bá lá àdídì sí ibẹ̀ nù bukhari àti muslim so kọ́lọ̀ bá kọ́ mọ́sá fún alágbàyé